السلام عليكم ورحمة الله وبركاته أتكلم الله وبعلا نجله أن ترى كاتيك كما سوى بيداء الفاوى الفاوى الفاوى النبي محمد صلى الله عليه وسلم ọlọ́run kan bá nábi náà tàwọn aráàlú àtàwọn ìtẹ́lọ́wọ́ bá kó sanú àwọn náà tọ́lọ́wọ́ bí wà tàwọn àlùfáà wa àwọn ọ̀gá wa gbogbo àwọn jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsá wà láyàtọ̀ kẹwàá síra tá a fi ń ṣìkan lẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ kò náà ní islam ló wọ fún náà fi nípa àwọn sàábé àwọn alkhalifa mẹ́rẹ̀ẹ̀rin abubakar umar usman àti ali ọ̀rọ̀ sínú usman ni a ń kàlọ́ ọgbọ́n pàdé lọ gbígbáyé rẹ̀ ó ma bá lọ sí ọ̀rọ̀ tí mo fún wáyé tó ní ọjọ́ àkẹ́kọ̀ọ́ àwọn pé ó ní ìyẹn ní ṣùgbọ́n ọjọ́ apá ọjọ́ kó wà ní káwà mọ́ tó wà ní àwọn wọ́n fún ìṣẹ̀lẹ̀ tí ní kẹta sọ sí tàṣọ ìṣẹ̀lẹ̀ kò ní bẹ́ jùlọ ọ̀lọ́wọ̀ àdám ọlọ́wọ̀ kó sàrẹ̀ káwà dáwọn ọmọ tó máa fi kó sì bí káwà tún náà ó kọ́lẹ̀ kùdó àwọn olódodo kó sì lágbára tó lódodo náà lọ́wọ́ ọlá àgbàgbọ́ àkàtàkẹwà náà ní ìgbàlọ náà náà ní ìkẹ́lẹ̀ tàbí ta ma'áwíyà àbàbàbàrin lè ọ̀sán nígbàtí ibi ọgbọ̀ ọdún gẹ́gẹ́ lẹ́yìn hijira كان العذابي كان فلسطين التقى معاوية أبا ذر إلى عثمان من تسليدي أبو مجيني سيدنا معاوية أم كومبلين أبو ذر خرجوا عن الشام أم كومبلين لقاء عثمان أمير المؤمنين المدينة كان مذهب أبي ذر أن المسلم لا ينبغي له أن يكون في ملكه أكثر من قوته يوم والليلة أو شيء ينفقه في سبيل الله يعده للتكريم سيدنا أبو ذر المدى التي أبو ذر يقول من الله عن من أن المسلم المسلمين لا ينبغي له أن يكون في ملك كبيرة نجو كبيرة أكبر kúrò níjú akẹ́rù mi kúrò yóò mi kúrò jùmọ̀ rẹ̀ tó jalẹ́ tó jẹ́ tó jẹ́ fúrúgbìn lọ́kọ́ máa mú jọ ọ̀sán oṣù kan sílé òṣìṣẹ́ lọ́wọ́ bá ń ṣe ní àbúrò ìgbésí ìgbárí